bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ọba tààlà a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ etí ọgbẹ́yìn yẹn nípa àtọ́wùnà fi sọ́lá àwọn àṣìṣe wa lórí irun àwọn nǹkan wọ̀nyí à ń sọ fún wa kẹ́nìkọ̀ọ̀kan tí ọ̀kan nù rẹ̀ tí ó bá ṣẹlẹ̀ sí kọyàrí wípé òun tún bẹ̀ ṣe òun ò padà sídìí rẹ̀ mọ́ àwọn ọ̀run tàǹkì kọlọ̀ọ̀bá kó ṣe nítẹ̀wọ́gbà fún ẹnìkọ̀ọ̀kan wa lára àwọn àṣìṣe ní àfikún àwọn ètò àti ṣe àlàyé rẹ̀ síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ètí ó kọjá ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkírun ní pàtàkì jùlọ ẹni tó bá ṣe wípé kò bá ìrun pé pẹ̀lú imam ọ̀pọ̀lọpọ̀ rú àwọn èèyàn báyìí wọn kì í ní sùúrù kí ìmáàmù òfin sálámà ẹlẹ́ẹ̀kínní àtẹlẹ́ẹ̀kejì tí ó fi dìde tí ó sọ wípé òun fẹ́ san ìran wọn padà eléyìí náà lára àwọn àṣìṣe èyí tó tóbi léyìí tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ òfin kò kíyèsí níbi irun òǹlẹ́lẹ́yìí ńlọ́jẹ́ yẹn ni pé tí ìmáàmù bá sálámà ìrẹ́tọ́sọ pé rákà kan méjì ọbọ̀mọ̀ kó tó di pé ó dìde pọ̀ fẹ́ máa san ráàrí dájú pé ìmáàmù ti sálámà ẹlẹ́ẹ̀kínní àtẹlẹ́ẹ̀kejì tán ṣùgbọ́n ó sálámà alákọ̀ọ́kọ́ lọ wá dìde tó wá ń bá irun tó ń bá a lọ irú ẹni báwọn wà ń tó ṣe lórí irun ó kù díẹ̀ káàtó ó ti yapa ìlànà bí òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam bí ṣe máa ń kírun nínú hadith anábìpá aláṣẹ wípé. إنما جعل الإمام ليؤتم به، فإذا كبر فكبروا، وإذا ركع فركعوا. raka'a faruka'u anabi ní ìmáàmù tó ṣíwájú èyí tí ń kírun tó ṣíwájú yín kọ̀sàdédé wà ń bẹ̀ bí kò ṣe wípé kálíbà máa pé ìrun wa lẹ́yìn tí ń kọ́ṣe bí ìmáàmù kálíbà máa kọ́ṣe bí ìmáàmù ṣe ń kírun ìdí pàtàkì ní tí ìmáàmù tè síwájú táwa fi ń bẹ lẹ́yìn rẹ̀ fàyídà kábàárọ̀ bí màá bá wa ṣe Allahu akbaru ẹni ẹ ṣe Allahu akbaru wa idha raka bí imam tó bá tẹ̀ tó rúkú lórí irun farukan ẹ̀yin ni ẹ tẹ̀ kẹ́ ẹ rúkú imam Bukhari àti Muslim àwọn méjì ni wọ́n gba hadithi yìí wá nínú hadithi miẹ̀wẹ̀ ìtaari nínú Sahih Muslim ojúṣe aláwọn bá sallallahu alaihi wasallam sọ pé ayyuhan nasu inni imamukum fala tasbiquni birruku' wala bisujudi wala bilkiyami wala bilkuudi wala bilinsiraf rawahu muslimun anabi ní ẹ̀yin èèyàn inni imaamukum èmi ò ní ìmáàmù yín èmi ní aṣíwájú yín lórí irun wájú yín mo wà lórí irun tó bá rí bẹ́ẹ̀ fala tasbikuni bi rukun ẹ má ṣíwájú mi rukun wala bi ẹ má sì ṣíwájú mi foríkalẹ̀ wala bil bákan náà ẹ má ṣíwájú mi nàró wàlá abẹ́lẹ̀ kọ́ńrọ̀t ẹ má ṣíwájú mi jòkó wàlá abẹ́lẹ̀ ìnsarọ́f kọ́ọ̀lá Nawawi rahimahullah wàlímọ̀rọ̀ ọ̀dọ̀ abẹ́lẹ̀ ìnsarọ́f sàlám ẹ má sì ṣíwájú mi sálámà níbi irun ètè mbànkì. imam Shafi'i kọ́lọ̀nkọ́ba nìkẹ́ wọn bàbá ni wà máa ń sábà kọ́ lè ìmáàmù bìṣẹ́ ìmínà sọ́lá fàlà yaqumu liqada ìmáàlẹ́ ìlà ba'da faragil ìmáàmù mínà taslimatayn ẹni tó bá ìran kan méjì mẹ́ta ìmáàmù ti ṣíwájú rẹ̀ kí kó tó di pé yóò darapọ̀ mọ́ ìmáàmù níbi ìrun jama irú ẹni báyìí tó bá fẹ́ san ìrun padà fàlàyà kó mi lè kọ́dọ̀ ìmọ̀ àlè kò gbọ́dọ̀ tí ì sọ pé òun ó dìde láti sanrun tó ń jẹ ìlà báàdà fàrọ́ọ̀gìlì ìmáàmù mìíràn tẹ̀sílì màtẹ́yìn títí tí ìmáàmù tí ó fi parí sálámà alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì bàbá wa àsáàdì kọ́lọ̀ǹkọ́ba nìkẹ́ bàbá ó ń béèrè kan bí wọ́n lè rè pé haliyajusu lil masbuki an yakuma li qada'i ma fatahu qabla an yukammila al imamu taslima wọ́n bàbá lè rè wípé ìjọ lẹ́tọ̀ fẹ́ǹtì rákàkà méjì tọ́bọ́mọ lọ́wọ́ ẹni tí ìmáàmù ti ká rákàkà méjì mẹ́ta kó tó di pé yọ wọ mọ́ṣáláṣí tó wá fẹ́ san irun rẹ̀ padà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ẹni báwọn láti dáwọ́lé àsanpadà irun náà kó tó di wípé ìmáàmù ọ̀ sálámà bíi fàjábàwò rahimahullah bàbá wa ń dá lóhùn pé la yahillu lahu dhalika wa alayhi an yamkutha hatta yantahi al-imam min at-taslimati ath-thaniya bàbá ní kò lẹ́tọ̀ọ́ fúnru ẹni bẹ́ẹ̀ o bí kò ṣe pé ó ń láti jèbùrẹ́ ó ń láti ṣe sùúrù ó láti ṣe faradà ó láti retí kí imam kó parí irun rẹ̀ bó ni ó ṣe parí irun rẹ̀ pẹ̀lú kó sálámà kínní kó sálámà ẹlẹ́ẹ̀kejì fàyín kọ́ọ̀mẹ kọ́bìlàntì ha yìí sàlámì yìí ẹ̀já gbọ́n dáadáa fàyín kọ́ọ̀mẹ kọ́bìlàntì ha yìí sàlámì yìí tó bá wá dìde nàró kó tó di pé imam yọ parí sálámà kínní àti kejì wàlámiyàrjẹ tí ò padà jókòó padà kí imam òfi sálámà ẹlẹ́ẹ̀kejì tán nkọ́lẹ̀bà ti sọ̀lá tó nàáfìlà irun tó kírun kò ní jẹ́rùn ara yàn yóò yí padà ní automatically yóò di irun nàáfìlà wàhálẹ́yìn àdàtúwà ó sì di ọ̀ràn yàn fúnrú ẹni bẹ́ẹ̀ láti dá ìrun padà kí ni tọ́fà lè anil ma'muma fúrìdà àléyà yàbùkọ́ máa ìmáàmì he hátà tẹ̀tí mọ̀ sọ̀látù ìmáàmù torí pé ẹni tí bá ń kírun lẹ́yìn ìmáàmù ọ̀ràn yàn ni fúnrú ẹni bẹ́ẹ̀ láti àyìnyàbùkọ́ máa ìmáàmì láti máa ṣẹ́kù láti máa bẹ pẹ̀lú ìmáàmù rẹ̀ hátà tẹ̀tí mọ̀ sọ̀látù ìmáàmù títí ìrun ìmáàmù títí tí yóò fi pé ọ̀rọ̀ màníyí o sáré wípé kọ́lọ́nkọ́ sànù wa ni pẹ̀lú bọ́pọ̀lọpọ̀ wa bá a ṣe ń kírun ọ̀rọ̀ ànábì ẹ̀ mà jẹ́ àgbàgbé rẹ̀ sọ́lù kàmàrọ̀ àìtùmọ́ ni òsọ́lì ẹ̀ máa kírun ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi mo ṣe ń kírun yìí ànábì sàlàyé irun ọ̀fẹ́nuṣe ó tún gorí mímbàrí lọ ó tún ìṣàlàyé nípa bá a ṣe ń kírun ó ní mo ṣe tí mo ṣe yìí kẹ́lẹ́ máa bí mo ṣe ń kírun ni bákan náà kẹ́lẹ́ bá a máa wo ìrun mi kọ́ ṣe kẹ́ẹ̀ máa mú un tìyín náà wá lára àwọn àṣìṣe èyí tó ṣe pé ó gbajú-gbajà ó ti di tọ́rọ́ fọ́nkálé láàrin àwùjọ musa bakotul imaami bí rukurin awi rọfin minihu awi sojúdi awi salam awi nahwi dhalika ó náà ni ìmá síwájú ìmáàmù ìmá gbáwájú ìmáàmù ìmá bá ìmáàmù ṣèdíje lórí irun pé èmi ní kọ́kọ́ rúkú èmi ní kọ́ gbórí kò ní rògbò èmi ní kọ́ forí kanlẹ̀ síwájú imam tàbí sálámà ṣáájú imam àtàwọn iṣẹ́ mi náà tó ṣe pé àwọn yẹn ti máa ń gbáwájú imam lórí irun yẹn ni pé ìmọ̀ síwájú imam ṣe àwọn iṣẹ́ lórí irun eléyìí kù díẹ̀ káàtó níbàámu sí àdìs tí mo kọ́kọ́ kà lẹ́ẹ̀kan pé innama ju'ila al-imamu liyu'tamma bihi ìmáàmù wọn fi síwájú kálíbà àmọ́ wòrán rẹ̀ kọ́ṣe kálíbà àmọ́ kọ́ṣe rẹ̀ níbi ìrun tàbá fẹ́ kí ìdínà tí ìmáàmù tí ó fi wà wájú. ẹni tó bá wá ń kọ́ṣe tó wá ń gba wájú rẹ̀ ìwọ lọ ń kọ́ṣe ni àbí ń kọ́ṣe rẹ̀ ẹ̀dá kan jẹ́ àkíyèsí àárín yìí dáadáa. yàtọ̀ sílẹ̀ yẹn òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam ó já mọ̀ wípé musabaqatul imami fi sọ́la kabiratun minal kabair ìmá síwájú ìmáàmù borí òkè lọ́ọ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi irun ẹ̀ṣẹ̀ ńlá kan ló jẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá bó ló sì jẹ́ bẹ́ẹ̀ ní ti ń jẹ́ṣẹ̀ ńlá ni tó bá ṣe pé ìlérí ìyà bá ń bẹ ẹ́ fún yálà láyé àbúlọ́jọ́ gbin dàlẹ́ kíámà àbí àṣọ pé tọ́ ń bá ṣe o ìjìyà rẹ̀ báyìí báyìí báyìí ni irú àwọn ẹ̀ṣẹ̀ báwọn kẹ̀bíra ni bẹ́ẹ̀ náà ni kéèyàn ò síwájú ìmáàmù gborí òkè tàbí kéèyàn ò síwájú rẹ̀ rúkú àti nínú hadith ètí Imam Bukhari àti Muslim tí a fẹnu kò lórí pé hadith tó lálàáfíà ni òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam sọ mbẹ́ pé amma yakhsha ahadukum idha rafa'a ra'sahu qabla al-imami an yaj'ala Allahu ra'sahu ra'sa himar aw yaj'ala Allahu suratahu surata himar anabi ní sẹ́yà nìkọ̀ọ̀kan nínú yín kọ́ wá tiẹ̀ ni kọ̀ páyà bóun bá ń gbórí òun sókè nínú òun síwájú imam kò bẹ̀rù kọ́nàbọ́ má sọ orí ǹdí orí kẹtẹkẹtẹ mọ́ ń lọwọ tàbí kọ́nàbọ́ sọ odidi ara rẹ àwòrán ara rẹ kọ́nàbọ́ kó sọ di àwòrán wípé àárín yìí fi ń fún bá ń ṣe bẹ́ẹ̀ ni kó níbi máa lórí lára ọ gbọ́dọ̀ síwájú imam gbórí òkè ọ gbọ́dọ̀ síwájú imam gbórí ilẹ̀ rúkú tàbí gbórí kò níbi rúkú níbi irun bẹ́ẹ̀ náà àtàkùrù anil imam ó tún wá tún gbọ́dọ̀ lọ́ra kọjá bó ṣe yẹ lẹ́yìn imam èyí tó sọ wípé ọ̀nkọ́ṣe bákan náà muwafaqatul imam bó o ṣe gbọ́dọ̀ síwájú imam ṣiṣẹ́ bákan náà ẹ gbọ́dọ̀ jọ máa ṣe é bákan náà lórí ìrántá pé ìmáàmù ń forí kalẹ̀ báyìí ẹjọ́ forí kalẹ̀ ni ó rùkú ẹjọ́ rùkú ni ó gbórí kò ń rùkú ẹjọ́ ń gbórí kò ẹjọ́ ń ṣe gbogbo àwọn ìṣesí wọ̀nyí lórí ìrun ni ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lórí ìrun tó bá ń kí ìmáàmù ó ti jókòó fún táyà èyí tí ó fi sálámà ẹlòmíì kò ní gbórí kò níbi rùkú tí ìmáàmù ó fi fẹ́ sálámà tí ó fi fẹ́ parí táyà èyí ń ké eléyìí náà mọ̀hálàfà eléyìí náà xatọ́ òní àṣìṣe ńlá ìyapa ńlá òun lélẹ́yìí jẹ́ lórí ìrànfẹ́ tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á kíyèsára bákan náà kíyàn ọjọ́ máa ṣe nǹkan pẹ̀lú imam òun náà bá mu rárá torí pé innama ju'ila al-imamu liyu'tamma bihi ẹni tíyàn bá ń kọ́ ṣiṣẹ́ èyàn ó máa wo bí ṣe ń ṣiṣẹ́ kíyàn náà tó ṣe tiẹ̀ ni kí ẹ pé ó ṣe síwájú rẹ̀ kìí ṣe pé ọ wà lọ́ra lọ́ra lọ́ra kó tó ṣe tàbí ìwà àti imam ẹjọ́ wá dìjọ́ ṣe ẹ dákun ẹ jẹ́ sára o ẹ má jẹ́ aṣíwájú imam má sì lọ́ra kọjá bó ṣe yẹ bákan náà má jẹ́ pé imam bá ti ń ṣiṣẹ́ ìwọ náà máa ṣe lórí irun jẹ́ á gbọ́ nípa báwọn sọ̀hábà bí a ṣe máa ń kọ̀ sí ànábì wa Muhammad lórí irun yẹn tí ànábì ti bá ń kírun fún wa Al-Bara'u wa Ma'azib radiyallahu anhu ọlọ́mba níyọnu sí i ó ń sọ fún wa nípa bí a ṣe máa ń ṣe tí a bá ń bẹ lẹ́yìn ànábì pé kunna khalfa nabiyyi sallallahu alayhi wa sallam à ń bẹ lẹ́yìn ànábì yẹnni pé à ń kírun a tò wọ́wọ́wọ́ lẹ́yìn ànábì lẹ́yìn tó fẹ́ kírun. fakana idan hatta min qiyami lisujud la yanhani ahadun minna hata yada rasulillah sallallahu alayhi wa sallam jabahatahu alal arde muttafaqun alayhi. ó ní idan hato min kiyami bánàbí tó bá lọ wólẹ̀ níbi ìrun rẹ̀ yẹnni pé tó lọ forí kanlẹ̀ fọlọ́wọn ọba ẹnì kọ̀ọ̀kan ní wa tá à ń lẹ́yìn rẹ̀ láàyè nìhání ahadun minna dhaharo ẹnì kankan ò ní tí ì tẹ ẹ̀yìn rẹ̀ rárá òòrùn tá a dúró sí náà láwà hátà yàdọ̀ Rasulullahi sallallahu alayhi wa sallam jabhatahu ala al-ardi títà fìrà rí dájú pé ànábì ti forí kalẹ̀ báyìí. ẹ ọlọ́mọ ṣàánú wa o ẹ jẹ́ alẹ́kọ̀ọ́ bá a ṣe ń kírun ẹ jẹ́ gbọ́ àgbọ́yé lẹ́nu àwọn sàhábà ridwanullahi alayhim yẹn nípa àwọn sàhábì ànábì kọ́lọ́mọba kó bá ní yọ́nú sí wọn wọ́n máa ń fara balẹ̀ wọ́n gbàgbọ́ yé innama ju'ila al-imamu liyu'tamma wọ́n gbàgbọ́ yé rẹ̀ púpọ̀ ìdí nìtọ́ fi jẹ́ pé ẹnìkan náà àwọn sàbí ó rí arákùnrin kan yusa abiko ìmáàmà o tí ń ṣíwájú ìmáàmù rẹ̀ ṣiṣẹ́ lórí irun fakọ́l sàbí wa sọ fún pé láwáhádàkà sọ̀láìta wọ̀lá bí ìmáàmìkà tẹ̀dẹ́ìta ẹni pé ọkàn kírun ni a lè sọ pé òun kírun lẹ́yìn imam a sì lè sọ pé ọ̀ǹdaràn kí láwáhádàkà sọ̀láìta kí ó kírun á sọ pé ọ̀ ń dárun kí ni wọ́n lábì ìmáàmù kàkàtàdéta ó sì kọ́ṣe ìmáàmù níbi irun rẹ̀ ntòǹkì torí pò ń síwájú ìmáàmù torí pò ń síwájú ìmáàmù a lè sọ wípé ọ̀ ń dárun kí níwọ̀n nìkan tó a tún wá lè sọ pé bó o tún ṣe ń ṣe náà pé o tún ń kọ́ṣe ìmáàmù lórí irun ẹ dákun ẹ já kíyè sára àṣetán ẹni ẹ̀kọ́ ọmọ láwọn màkàídù ọ láwọn ète lóríṣiríṣi ó láwọn màdáhìlù àwọn ọ̀nà tí máa ń gbà kó sí ọmọ ànábì ádámà tí máa ń gbà kó sí alára tí ó fi rí wípé àníṣe òun sábà tiẹ̀ jẹ́ ni kò ní jẹ́yàn sẹ́ ní jí ó ríran kí tọba tún wá láǹfààní láti lọ kírun bó o lọ ní kíyanjú ní tí àṣetọ́n tí ó tún máa dá lọ́gbọ́n nù ìdí nu tó fi jẹ́ wípé àárá àwọn kan tó ṣe pé wọ́n ń ṣíwájú ìmáàmù lórí irun ìwọ wá ń ṣíwájú ìmáàmù kírun yìí irú ẹni báwọn yìí máa kọjá wípé iṣẹ́ kan ń bẹ tí ń ṣe lọ nílé ọkàn sáré wá kírun ni tàbí kó ṣe pé ó ń lọ ọ̀pàdé kan tàbí ọ̀rẹ́ rẹ̀ kan ó ń retí ẹ̀ lọ́wọ́ tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ fún àwọn ìdí kan àbó míì irú ẹni báwọn tí wọ́n ń ṣíwájú ìmáàmù lórí irun irú ẹni báwọn ẹ̀bá jẹ́ abilérè wípé njó tiẹ̀ rọrùn fún kọ́ sálámà ṣáájú ìmáàmù bó o sì lè wò kọ́ tara tara tara. tara kó o síwájú ìmáàmù ṣètò lórí irun bàbá wa Ibn al-Izzi nínú tírà wọn ètò òfìsè sẹ́ríò mu'atọ ètí ìmáàmù Màlìkí ọmọ Anas tí wọn kọ bàbá ń sọ bẹ́ẹ̀ wípé wa madha yurid man yusri'u fi salati wa yusabiqu imamahu bàbá sọ pé kí ni tẹ́nì yìí kí ni ti ń wá o ẹni tó sọ wípé ó ń ṣíwájú ìmáàmù rẹ̀ níbi irun rẹ̀ tí ń kí faliyas al-nafsahu kó bira rẹ̀ léèrè ìnáwó láǹyẹ̀ntẹ́yì kọ́bla ìmáàmì kò kúrò ọ̀run fún ọkọ sálámà kọ́ parí irun síwájú ìmáàmù rẹ̀ yẹn ni pé máàmà àsàràtà wàsàbàkùtàlì ìmáàmà láǹtùsálìmà hàtà yùsálìmà sábàkùtà àwòlàmtùsábìk sàrìǹtà àsàràtà àmlàmtùsàrìn yẹn ni wípé ẹni tí ń síwájú ìmáàmù kírun tí ń síwájú ìmáàmù ṣiṣẹ́ lórí irun bírú ẹni bẹ́ẹ̀ bó ṣe lè wù kó taratara kírun tó bó ṣe lè wù kó síwájú ìmáàmù tó lórí irun nǹkan rọrùn bó kó sálámà síwájú ìmáàmù yóò sálámà lẹ́yìn tí ìmáàmù tó bá sálámà ní báyìí ó wù kó ṣe lè wù kó taratara tó lórí irun ẹ dákun àkíyèsára o ọlọ́run ní ká kírun àkídànù kò ní ká kírun àkíṣòfò ẹ àkíyèsára kọ́lọ́run bàtà án lá ọgbà ìrun wa lẹ́sìn fún wa ọlọ́mọdé àkí àkídànù lára àwọn àṣemáṣe èyí táwọn èèyàn máa ń ṣe lórí ìrun bákan náà ò ní wípé àwọn gbólóhùn kan bẹ tí a máa ń wí kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ takbiratul ihram yẹn ni wípé ẹlòmíín bẹ tó ṣe wípé níbi ìrun rẹ̀ ètò fẹ́ kí lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ní pàtàkì jùlọ àwọn mọ́ṣáláṣí tí ń bẹ láàrin ìlú la ilaha illallahu wahdahu la sharika lahu àwọn mìíràn sọ pé la ilaha illallahu muhammadu rasulullah gbogbo àwọn nǹkan báyìí kò sákọọ́lẹ̀ kankan fún lọ́dọ̀ jùsẹ̀ náà ọba sallallahu alaihi wasallam àṣìṣe ńlá ìlélẹ́yìí ńlò náà tún jẹ́ nínú ẹ̀ náà bákan náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí nígbà ọba kù sáátà kí wọ́n ó ṣe ìkọ́ọ́mà àbíkìr àsíkìrì ni wọ́n máa ṣe àsíkìrì ni wọ́n máa ṣe eléyìí náà bídíà ni àdádálẹ̀ ni lẹ́yìn tí a bá pe ìrun tán aláǹfààní láti yan náfìlà lẹ́yìn tá a bá yan náfìlà tán ntótó dáa jù kéèyàn máa ṣe ni pé ṣe àdúà bẹ́ẹ̀ lọ́hùn tọrọ orí tó ń bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́hùn ní tí a ní ká ṣe nírú àkókò bá nu kì ṣe pé ọmọ wa ṣe àdékèrè alásìpọ̀ àdékèrè gan tá a bá ṣe ọlẹ́kọ̀ọ́ pa bó o là á ṣe é ìyẹn ni pé èèyàn gbọ́dọ̀ ṣe kọjá pé àjọ máa wí pọ̀ ọ́ àjọ máa bẹ̀rẹ̀ a sì jọ máa parí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà kù díẹ̀ káàtó lórí irun lára àwọn àṣìṣe èyí táwọn èèyàn tó ń ṣe lórí irun ni pé bẹ́lùmí ìbánkirun yóò díjú ni látòkè tí e délẹ̀ eléyìí náà ó kù díẹ̀ káàtó sọ̀lú kàmáàrọ̀ àìtùmọ̀ ní òsọ̀lẹ̀ ìlànà bí wí. àwọn sàbẹ̀ gbogbo òṣèṣì bánàbí ṣe ń kírun pátá lórí irun gbogbo ẹ̀ ni wọ́n gbà wá o wọn ò sọ pé ànábì ọmọ ń dijú kírun o ntí ọba ti jẹ́ ẹ̀sìn lójú ayé ànábì sallallahu alayhi wa sallam tànábì bá lọ tán kò yẹ kó tún jẹ́ ẹ̀sìn lẹ́yìn tànábì lọ tán. lára àwọn àṣìṣe ìtàwọn yẹn tún máa ń ṣe níbi àwọn ìrun ètí wọn ń kíni pé yàtọ̀ sínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí kan bẹ tó ṣe pé bí bá ti ń kí ìṣá ìtàn mọ́ṣáláṣí náà ni wọ́n ti kí ṣáfùrùn àti wítìr ni wọ́n ti kí níjàmáà lẹ́yìn inú Ramadan nìkan kò lẹ́tọ̀ láti kí ní mọ́ṣáláṣí ká sọ páǹkì ní jàmá kò sí àkọọ́lẹ̀ kankan fún un kódà èyí lóore jù fún mùsùlùmí ni wípé tó o bá ti ń kírun kọ̀ọ̀kan tán náfìlà rẹ̀ tó o fẹ́ ṣe tó jẹ́ súnánù rọ́tìbà ó dáa pọ̀ kéèyàn ó lọ ṣe nínú ilé ju kéèyàn ó ṣe nínú mọ́ṣáláṣí lọ náfìlà tíyẹn bá fẹ́ yàn òjíṣẹ́ lọ́wọ́ bá sọ́lọ́ làlọ́ sálàm sọ pé ẹ má sọ ilé yín ẹ má sọ yàrá yín di tẹ́ níbi tí wọ́n ti yí kírun ẹ má rí pé ìyẹn náà fìlà nínú ilé yín yẹn ni pé ọ̀dà àpọ̀ kí mùsùlùmí kọ́ máa kí apá kan náà àwọn ìrun rẹ̀ ìyẹn ìrun náà fìlà kárí pàǹkì nínú ilé so irú àwọn àṣesí báyìí ká máa wá kí níjàmá tánàbí ò sì ṣe bẹ́ẹ̀ táwọn àlééfà mẹ́rẹ̀ẹ̀rin tí wọn ò ṣe bẹ́ẹ̀ irú òṣèṣí báyìí lára àwọn àṣìṣe èyí tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lórí irun ńlọ́wà nínú ẹ̀ náà bákan náà bó tilẹ̀ pé lẹ́yìn irun ńlẹ́yìn òní máa ń wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí àwọn àdìkìr tàbáwọn àdìkàr ètí àgbà wá látọ̀dọ̀ jùsẹ̀ lọ́wọ́n bá sallallahu alaihi wasallam tó yẹ kí wọ́n máa wí ìyẹn lẹ́yìn tí a bá sálámà tán níbi irun wọn yìí máa wí dípò eléyìí àwọn àdìkàrù tí a ní ká máa ṣe tá à ń bá ń lọ sí yídì yálà ìtúnu ní àbíléyà ńlọpọlọpọ ni a máa ń kà láwọn mọ́ṣáláṣí lára àwọn gbóná Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd gbólóǹtẹ̀ wí gbólóǹtọ̀ dání ṣùgbọ́n bíi tẹ́ ẹ ti wí kìí ṣe àyè rẹ̀ adhikar tánàbí ni ká máa ṣe lẹ́yìn irun tó bá sálámà tán astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram la wahdahu la sharika lah lahul mulku walahul hamdu wa huwa ala kulli shay'in qadir ńlá máa wí tá a fi délẹ̀ lórí irun ńgbà bá wá débi kan a wà dánu dúró a ka ayatul kursi kul huwa allahu ahad a ka kul a'udhu bi rabbil falak kul a'udhu bi rabbin nas a ka àwọn gbólóhùn yìí a ṣe táìpé lẹ́yìn irun àsùnbáà ni tàbí lẹ́yìn magrebi lẹ́yìn tá a bá ka ayatul kursi tán nítorí ká ṣe lẹ́yìn rẹ̀ ni pé àáka kulu wallahu lẹ́ẹ̀mẹ́ta kula a'udhu bi rabbin nas kul a'udhu bi rabbil falak àáwì méjèèjì yẹn lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́yìn irun àsùnbà àti lẹ́yìn irun magrebi dípò àwọn gbólóhùn yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wọn ì máa wí ẹ dákun ẹ jẹ́ àkíyè sára ìyẹn gbọ́dọ̀ máa ọ̀ṣọ́ jù yóò sọlọ ojúṣe aláwọn ọba sallallahu alaihi wasallam gbogbo ntọ́jẹ gbólóhùn tí ò ní pìlẹ̀ ni ọ̀já mọ̀ ọ̀rọ̀ sóòrò láàyè bí aláya ń kàsásù bí aláya tàsásù ni àmì tí a ń wí ń bẹ̀ níbo lànàbì ti kọ́ wa léléyìí níbo lànàbì ti kọ́ wa ní gbogbo eléyìí ẹ jẹ́ àkíyè sára bánàbì ṣe ń kírun gẹ́lẹ́ òní ẹ jẹ́ ká ṣe máa kí i ọlọ́run ní ká kírun àkísòfò bá a ṣe ń kírun náà àwọn ọmọ wa ẹ má jẹ́ àwò wọn níran látọmọ ọdún méje ẹni ẹ jẹ́ àti fi ẹ̀sìn kọ́ wọn kó lè bá àrọ̀ wọn lọ́rùn nígbà tí wọ́n bá bàlágà nígbà táwọn náà bá di ẹni ọkùnrin tàbí tí wọ́n bá di obìnrin tán so kọ́lọ́n kó jájèrè àwọn ọmọ wa òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alaihi wasallam sọ wípé muru awladakum bisolati li sab'in ẹ pa ọmọ yín láṣẹ ìrun kíkí tí wọ́n bá ti dọmọ ọdún méje tí wọ́n bá dọmọ ọdún mẹ́wàá tí ìrun ọ̀bà wa mọ̀ wọn láà tẹ̀sí ìran létí wadribuhum alaiha li ashrin anábì ni ẹ já wọn nípa tiẹ̀ torí pé wọn ò kírun tí wọ́n bá ti lè di ọmọ ọdún méje bákan náà wa farriqu bainahum fil madaji lórí ibùsùn lórí ìtẹ́ níbi tí wọ́n máa sùn sí tí wọ́n bá ti dọmọ ọdún mẹ́wàá ẹ má jẹ́ wọn ó sùn lójú kan náà mọ́ tó ti bá ti dọmọ ọdún mẹ́wàá hàn làákàyè wọn ti pé wọ́n ti mọ̀ pé tọkùnrin àtobìnrin tí wọ́n bá wà nílé wọn á máa gorí ara wọn kọ́ má àwọn ọmọ rẹ̀ wọ́n bára wọn láṣepọ̀ wọn ò fúnra wọn lóyún kílẹ̀ yọ̀ ń bà ṣẹlẹ̀ wà farriqu bainahum fil madaji àníbi nǹkan ẹ̀jẹ̀ káyà tètè kásì òǹpinya láàrin àwọn ọmọ wa ìyẹn lórí ibùsùn àwọn àṣìṣe èyí téèyàn máa ń ṣe lórí irun léyìí tó ṣe pé ó lè bàrún jẹ́ pátápátá tàbí kó dín nǹkan kan kù níbi ládàá tó kún kẹ́kẹ́ tó yẹ kéèyàn gbà lórí irun òun la ti ń ṣe àlàyé rẹ̀ fúnra wa látàárọ̀ ẹ dákun ẹ jẹ́ àkíyèsára o abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala kọ́nà ọba kò ṣe wá lẹ́yìn tí ó gbọ́ tí ó gbà tí ó sì tẹ̀lé Allahumma ja'alna mimman yastami'una al-qawl